والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا منون إلا من أتى امرأة بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́fún ọlọ́mọ̀ọ́gbà ọlọ́mọ̀ọ́gbà ìdíṣẹ́ pé owó olówó kan wá láti rẹ̀ àwọn àdúpẹ́ fún òun. Orin tó ga jù tí ọlọ́run ọ̀dọ́ ṣe fún èmi àti ẹ̀yìn. Òun náà ní pé ọlọ́run ọba oṣù Lámùsùlùmí. Àmìlì jẹ́ Mùsùlùmí náà. Ọlọ́run ti kí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. Àgbẹ̀lọ́run kan gbogbo àwọn lẹ́yìn tí aláàjẹ́ Ọlọ́run kó ṣe wá ní ọlẹ́ àmìjá náà pẹ̀lú sábàbí ìsìláàmù. Orin ẹlẹ́ẹ̀kejì tí a lè má jù bẹ̀rẹ̀. Òun náà ni pé ọlọ́run bá tí wọ́n lọ́kàn lẹ́lẹ̀. Ní agbègbè wa tí a wà yìí, àbẹ̀lọ́run Ọlọ́run kó sàlékún ìfọ̀kànbalẹ̀ sí ẹ̀yìn yìí. Gbogbo ààyè tí ó sí ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Oore ẹlẹ́ẹ̀kẹta fi ààrẹ lọ́dún bẹ́ẹ̀. Òun náà ni pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà. Àlàáfíà rẹ̀ lè kọ̀ọ̀kan rárá ọlọ́run wa ṣàlékún Gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́run wa fún ní àlàáfíà. Gbogbo àwọn ìtókù ìjọba wa ti fún wa. Bí àwọn ìlànà ọlọ́run tó ní kọ̀ọ̀kan wa. Àwọn ìjọ àfihàn ọlọ́run ọba fún ọlọ́run tó lọ́wọ́. Gbogbo àwọn nínú ọlọ́pọ̀ ṣe ní nǹkan tí a fi ní àwọn ọlọ́run. Ọlọ́run kó wọ́n ti ní yóò jẹ́ ìdáàbí ìrìn ọlọ́run. Àwọn abẹ́lá ọdún bá wọn sọ̀rọ̀ ìtàkùn yìí. Ọlọ́run tó sọ́dọ̀ ọdún pé kí wọ́n máa bá wọn sọ. Àwọn náà tí a máa gbọ́ ọlọ́run kúkú ní ọ̀gbọ̀n yóò lọ́rùn àfẹ́mí àti ẹ̀yí ọlọ́run tí ọ̀rọ̀ náà tọjọ wúlò tó ìrìnà ìlú gbogbo orin tí ń jẹ níbi ọ̀rọ̀ sísọ yìí àti gbígbọ́ ọlọ́run tí ó lẹ́kẹ̀ẹ́ kọ̀ọ̀kan wa owó tí wọ́n bá èyí tí a fi lánàá ó wá nínú súnmọ́ àtúkùn Quran 11 aya 45 ọlọ́pọ̀ ọba ọjọ́ láàrin dára ó sọ fún wa wípé Núkù ó pe ọlọ́run lẹ́gbẹ̀ àwọn afẹ́ àwọn sọ fún wa wípé ó ṣàdúrà Nípa ìdọ́sí aláwọ̀ ọba yìí àdúrà nìkú. Ó wá ní ìwọ ọlọ́wọ̀ ọba mi. Ọmọ mi nínú ẹbí mi lọ́ra. Ọ̀rọ̀ tó sọ láàrin ayé. Ó ní ọmọ mi nínú ẹbí mi. Òun náà ni ọmọ àmìwà. Èyí tọ́jọ́ ìgbẹ́ ọwá sọ̀rọ̀ àdúrà àdúrà ní pípa wọ́n síbẹ̀. Alákọ̀ọ́kọ́ ń gbé bá mi là kọ́ má fẹ́yìn. Àtọ̀kùn àrí pé àwọn tó lọ sí ibi yìí kò ní sí ìdìbò rẹ̀ pé kí á yà sọ parí. Òun náà ni pé ó so àdúrà àwọn tó fẹ́yìn ẹ̀rẹ́ àgbèjì ní pé àdúrà tó ti náà ní pé bá mi fi jẹ́ ẹ̀rẹ́ bá mi ṣe fún ọmọ náà lóòótọ́ ló ti wà pẹ̀lú àwọn tó jẹ́ pípé yìí ṣùgbọ́n bá mi kẹ́ ọmọ wà rẹ̀ tó jí àpẹ̀lú àwọn tó jẹ́ pípé yìí. nítorí pé ayé wọn ọlọ́wọ́ ọba òun lórí bó ló fi àjà wọn kéde yìí ìwọ ọlọ́wọ́ ọba ìjọ òṣìṣẹ́ dáríjọ́ òṣèlú ìdájọ́ ẹ̀ ẹjọ́ rẹ̀ òun ló wà sọ́fẹ̀sì jù wọ́n lè tó lè dájú gbogbo àwọn tí ń dájọ́ lọ. ọlọ́mọba wa sọ fún lóòkù pé ìwọ̀n lóòkù ìjọ ọmọ yóò kò sí nínú ẹbí rẹ̀ ẹjọ́ ike ẹjọ́ wà nínú àwùjọ náà. nítorí wípé ọmọ yìí ẹni tí iṣẹ́ iṣẹ́ náà jẹ́ iṣẹ́ tí ò dáa nípa ọ̀nà. Àbíkájọ wípé nǹkan tó wọ́n ṣe yìí wọ́n mú ó jẹ́ iṣẹ́ kan ìfẹ́jẹ́ pé àwọn ọlọ́run ọmọ ọ̀fẹ́ ní iṣẹ́ náà àdúrà tuntun. Ọ̀rọ̀ ni lọ́jọ́ ìrìnàwó mi nǹkan tó bá jẹ́ pé ìmọ̀ rẹ̀ ò àmà fún ẹ̀sẹ̀ kí n pé ìmọ̀ rẹ̀ kò lè kí ní ọ̀gbọ̀n rẹ̀. Ọ̀jọ́ kí máa wọ̀ tí ó bá lé nínú tí ó bá fi kàn án fún ẹ̀sẹ̀ kí ní ọ̀gbọ̀n ti fi rìn ọ̀rọ̀. Ẹni bẹ́ẹ̀ ni pẹ̀lú bàbá náà. Báwo ni tí wàá yọ̀ àti ẹ̀jọ́ tó lọ́dún tàbí ti fi ara mọ́ ìlú. Mo wá ma ìwọ̀n náà, ọwọ́ máa bẹ nínú àwọn Ìjọba fi àwọn ọmọ kan tó sọ́nà lèyí ẹjọ́ ọmọ kan. Àtẹ̀sọ́ jẹ́ wípé iṣẹ́ ọ̀kan orí òkúta tó yọ ìgbé. Lóhùn wa tọrọ tí wọ́n ń lọ lọ́wọ́ olúwa ọlọ́wọ́ bá mi. Mo fẹ́ kọ́ ọ̀gá àbòbò yìí, mọ̀ wá bò ẹ nípa pé kí mọ́tò béèrè lọ́wọ́ ẹ̀ mọ́. Nǹkan tó ṣe wípé ìgbìmọ̀ rẹ̀ ọ̀kan mú. Táwọn ọ̀rọ̀ bá ti gorí jù ní tọ́rọ̀ lẹ́sẹ̀ ni màá máa bẹ nínú àwọn ẹni tó pàdé mú. Tẹ́lẹ̀ yìí ta bá fẹ́ ṣe ní àná. Ẹ̀sìn ni wọ́n á ti tòjú. Yóò máa jẹ́ ìjọ Aya 43, òun náà bẹ̀rẹ̀ sí ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل يا نوح اهبط بسلام مني وبركات عليك وبركات عليك وعلى أمم من معك وأمم فنمتعهم ثم يمسهم منا عذاب أليم اللهم بارك على عجاب ومن سمعين فوق nínú súnmọ́tì tuntun àwọn iná ọ̀hún ti lè ọ̀rọ̀ ní bí láàrin àwọn olóòrùn àkókò àríkẹ́ ọlọ́run ọmọ òun náà lè sọ̀rọ̀ ṣùgbọ́n bọ́lọ́wọ́ bá tó sọ̀rọ̀ nígbà bá ti wọ̀ lábẹ́yìn wọ́n sábà lọ sí là olùkíńlà wà ní ìjọba ọ̀gá ọ̀gá ń kọ́ lápẹ́lẹ̀ ìwọ̀n àìsíkò nǹkan tá ń pè ní àwùjìdáàbù lẹ́yìn àkókò wọn. àwùjìdáàbù ní àkókò wọn kọ́ láwọn ilé àmì rí bá ìlú. Mọ̀fúnjì orin àwọn àgbéwá lọ́wọ́ àwọn àwọn àyíkó ní wọ́n fi wọ́n ìfà sí. Lẹ́yìn náà lọ́wọ́ wọn bí bí sọ̀rọ̀ gbọ́ ìkúrú náà lọ́wọ́ àwọn wọn ọlọ́wọ́ bá wọn ṣe bẹ́ẹ̀. Oríṣi àwọn nǹkan ní wọ́n kà á. Ọlọ́run kó ìkọ́ ní ìta àwùjọ ìta. Àdọ́gbìn ìyàmẹ́jọ́ ni. Kó ìkọ́ sí lẹ́lẹ́ ìta lọ́gbà wọn. Ìfọ́nà náà خلق الله للإنسان ضعيفا wọ́n máa bá ti mọ̀ ní pé ẹni tó ti pé ní ìkọ̀pamọ́ fún ẹni kọ̀ọ̀kan wa. Èyí ọ̀gá ti pamọ́ àyẹ̀wò wa ní nínú ọ̀rọ̀ àyẹ̀wò pàṣípò wa. Àtàwọn èròǹgbà ní ìta wọn fi mú pàṣípò wa. Ọlọ́run ọba sọ fún Ọlọ́run ọmọ ń sọ fún lóòrùn pé sọ̀kalẹ̀. Sọ̀rọ̀ sí ìdí, tó jẹ́ sí ilé àbàtọ̀, ìyá ìdíkù. Ìmájá rẹ̀ yẹ́ àwọn ìbúrúkù. Òun náà ní kéèyàn wá jẹ́ ẹni tí ó wà á sọ̀kalẹ̀ láti fi sí ọjọ́ ilé ilẹ̀ ya òun náà ni wọ́n pè ní àyèwò. Ìjọ ẹgbẹ́ inú lámùsùn náà ó wà ní ìpàkánà. Ọ̀yà iṣẹ́ ọlọ́run bá lè fún Ádámù wípé ọ̀sọ̀kalẹ̀. Tọ́lú fara bẹ́ẹ̀ ní pé ibi tí wọ́n bá ti ta àwọn ìjọ ọkọ̀ ojú omi tí wọ́n wà nínú ẹ̀yìn wọ́n wà nínú ẹ̀yìn wọ́n ní láti sọ̀kalẹ̀ kó nínú ẹ̀kọ́ ìlà àbọ̀ sí ìrẹ̀lẹ̀ ìgbà tó bá lọ́wọ́ ìlú wọn kù torí pé ó ti tẹ́lọ́rì ọlọ́wọ́ ọmọ ẹ̀sẹ̀ máa ń ta nípa rí pé òun ti gba tí bá lọ́wọ́ ṣùgbọ́n ọmọ bá ń sọ fún nígbà ìtọ̀kalẹ̀ ọlọ́mọ ọmọ òdì mú lẹ́yìn ìpàdé ní pọ́tọ̀kalẹ̀ ọlọ́mọ bá wọn sọ pé wọ́n ti ń sọ̀kalẹ̀ lùsọ̀ọ̀mà ìbùkà wọ̀nà ìmọ̀ àkàkà Báàbí mẹ́lẹ̀ ẹ̀rọ sọ bẹ́ẹ̀ láàárín àwùjọ ábàbí àlókè. Yọ́ máa wà pẹ̀lú rẹ̀ sàlámù wà bàbá àtọ̀ rẹ̀. Yẹ̀rù pé ìrìnlẹ́tò mi sàlámù Máa tó kálẹ̀ ìkàlá ẹjọ́ máa wà sọ fún bẹ́ẹ̀ márùn-ún sọ̀kalẹ̀. Lẹ́nu tó ń lórí pé tó bá ti ń sọ̀kalẹ̀ báyìí, yóò máa wá jẹ́ wípé yóò máa wà pẹ̀lú kí ni o ọ̀là. Ìyẹ̀lú pé kí wọ́n pè ní ọ̀là, ọ̀là ni àmọ́ wọ́n ti wà nígbà. Ọ̀là ni sọ̀kalẹ̀. Gbogbo ní àwọn ọmọ ẹgbẹ́ orí ilẹ̀ tí àwa ní àwọn òkú lọ́n sọ̀kalẹ̀ tí àwa kọ́ sórí ìrẹ̀lẹ̀ tí àwa ń bẹ̀rù lórí ìrẹ̀lẹ̀ ìwé gbádùn ìrẹ̀lẹ̀ tí àwa kọ́ sínú ilé kan tí bàbá ń mú ọ̀nà nínú ilé rẹ̀ tí àlejò àwọn ọmọ rẹ̀ lè lọ́dọ̀ rẹ̀. tó ó ní ibi ìsàlá ó ní ibi ìsàlá náà ìwà àbíká sí ìsàlá lọ́sí ọ̀sán méjèèjì olóyè wa. So, you must learn. And it allows you to get So, even if you salam, máa sọ̀kalẹ̀ lẹ́gbẹ́ pé yóò máa wà pẹ̀lú rẹ bó o ní sọ̀kalẹ̀ rẹ ìfọ̀kànlẹ̀. Torí pé oṣù omi tí ẹ̀bá wà láyé tí àwọn ọmọ ìdíwọ̀ kan máa lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ máa pé ní mọ́tò rẹ̀ á ìgbàkọ̀bálẹ̀ àwọn tí wọ́n ti ń jàbọ̀ lọ́wọ́ mẹ́rin tó tí wọ́n ń gbé wọ́n ní ìgbà lẹ́ẹ̀mẹ́wàá lẹ́sí gbogbo ẹ̀wọ́n tí ó mẹ́ta wọn ti tó wọ́n ti lọ́jọ́ kò ẹgbẹ́ ìbálẹ̀ inú àti ìgbà pẹ̀lú àwọn ẹ̀sí ní fọ́nkàlá rẹ̀ lẹ́yìn mímọ̀ ìsìlámù lẹ́yìn mímọ̀ ìsìlámù pé ọlọ́run ọba ó fún ìyàtọ̀ mímọ̀ tó jẹ́ mímọ̀ ìsìlámù nígbà táwọn àfá àtọ́kóṣẹ́ ìgbé nígbà tó lẹ̀ àmì ní ó máa ti fọ̀kànbalẹ̀ tó ọdún fọ̀kànbalẹ̀ pẹ̀lú ìjábé ìka ńlá ilé òní fọ̀kànbalẹ̀ tó ìka ńlá onílé òní ti lọ ó ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ìjábé ọlọ́rin àjẹ́jẹ́ àti Bàbá ló jẹ́ pé òun ló ṣe kí ni ó fún wọn ní tí wọ́n máa jẹ. Mèjú ìjọba ilẹ̀ Mákà ilẹ̀ tí wọ́n lè mú nǹkan dáadáa. Èyí ọ̀bá máa pa wọ́n ní ọlọ́run fún wọn ní wọ́n máa jẹ. Ó ní ìjọba ìjọba ìjọba máa jẹ máa jẹ láti. Lọ ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ èyí ìgbà ọlọ́run ọba ní akíkẹ̀ẹ́sì fún ọpẹ́ ọmọ méjìlá ìfọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ ẹgbẹ́ ọlọ́sùn kalẹ̀ tó bá ní fọ̀kànbalẹ̀ nígbà tí yóò gbégi ní ọ ẹgbẹ́ wa pẹ̀lú ọdún kẹjọ fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ wàhálà lè dé lóògùn wàhálà lè dé lọ́sàn wàhálà lè dé lẹ́yìn sáà ẹ̀lọ́ kí náà tẹ̀ tí bá ń jẹ ọjọ́kẹ́ ìbàlẹ̀ tí bá ń jẹ ìjọba ìbàlẹ̀ ọlọ́run ní Múta láàmù yẹn ọlọ́run wá pẹ̀lú. Ọlọ́run wá ní èyí tí wọ́n máa ń wá látọ̀dọ̀ àwa ọlọ́run. Alábẹ̀ṣẹ̀ ìbàdàn. Ọlọ́run ìbàdàn gánà. Ṣé ọmọ ìyá náà máa ń kéré jù ọ̀nà báyìí? Sínú gan-an, sábà wọ́n kó mú ìyá lórí ẹgbẹ́. Pẹ́sìdẹ̀ntì yẹn, ọwọ́ lè pòdúsì sójà lórí. Gẹ́gẹ́ àwọn tó jẹ́ àjọ máa sọ ní àárọ̀ lọ́sàn lálẹ́. Kí àwọn lè bínú kọ̀ọ̀kan náà ẹnu kọ̀ọ̀kan náà lọ́wọ́. Èyí ló fẹ́ láyé. Ìgbà ìgbà tó wà bẹ̀rù ni pé àwọn tó jẹ́ àjọ ẹjọ́ tó máa sọ ní gan-an, àwọn kan ti máa di àjẹ́ ní ìṣòro sí ìdàbí. Wọ́n ti lọ fún wọ́n wọ́n ti lọ fún sẹ́yìn. Tó lápára bẹ́ẹ̀ lára ọgọ́rùn-ún ọba ṣe. Wọ́n jẹ́ ìkàlọ́jẹ́ pé Outro que você preferiu é o Nuhu. Menina, ìfọ̀kànbalẹ̀ tí ó máa wá lápọ̀lọ̀ àwọn ọlọ́. Ìgbà ìgbàlá fún ọlọ́wọ́ bá ìjọba kan ní ìpínlẹ̀ òṣèlú. Ọlọ́run tó wá ní wà lára Ọlọ́run kọ́ tó máa wà pẹ̀lú wọn ló à bàrọ̀ gáà àmì ọlọ́run tó mọ́ wọn pẹ̀lú mọ́ta ìdàrà ọ̀kan àti wọn náà bọ́ wọn pé ìjọ ń pèsè àwọn kárátì àmìbáríkà ọ̀gẹ̀dẹ̀ tó sì náà sára ọ̀dọ́gba wípé èyí jẹ́ àmìbáríkà àti nǹkan méjì òun ó ti lọ́nà àmìbáríkà Nǹkan alákọ̀ọ́kọ́ ọ̀dà ni ṣùgbọ́n ó fún ìgbóhùn àwọn ìlú ìgbà alákọ̀ọ́kọ́ ní ọjọ́ tí máa ń gbà ṣe. Òun náà ní gbé gbogbo orin tó ń bá fún wa fún láì ọlọ́run ló jù ọ̀rọ̀ ìgbó ní wọn. Ẹlẹ́ẹ̀kejì ìpọ̀nà lọ́wọ́ ní ọkọ̀ ìlú. Ìyáwó ní ọkọ̀ ìlú ní ọmọ ní ọkọ̀ ìlú. Eré yẹn tó bá máa ní kùsì tí ọmọ ní kùsì tí ọmọ ní kùsì. Lójú sọ́mìnà ní ìpínlẹ̀ ọmọ èèyàn kan láti wé ọkọ àti ìyàwó máa fẹ́ra wọn. Tó tẹ́ bá fẹ́ra wọn ló ń fẹ́ra wọn ó bì wọn. Tó bá bí wọn tọmọ kan lẹ́nu bá bí wọn tó wà ní àwọn ìṣòro kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó kàwé lọ́wọ́ lọ́wọ́ Tò bọ́lá ọmọ ọmọ ajẹ́ pé kí ọmọ yẹn ó dúró pẹ̀lú wọn àgbáríkà lójú wọn. Ọmọ yẹn ó wá máa lékún ti tọ́lá máa ń fọ́n ẹ àgbáríkà mi. Ó tó bí ẹ̀yìn àgbáríkà mi. وذهب الرجل جامعة الخيرات وهو جدا لك الله كان بدون وهو لو ما في خليل جديد ولا هو عن ذلك ولا ما تقول ولا ما تقول هنا ولا ما تقول أنت من ولدين بدون نفسنا ولا ما نقول ونقول وما نقول Ọ̀rọ̀ ní àwọn akọ̀wọ́lé tí ó máa dúró, tí ó máa lékún, yóò dùn wá máa wà pẹ̀lú ìlúpa ọmọ wa. Sọ pẹ̀lú sísọ̀kalẹ̀ tó ń sọ̀kalẹ̀ Amẹ́ríkà ló máa wà nínú. Sọ̀kalẹ̀. Ìfọ̀kàbálẹ̀ ó máa wà pẹ̀lú sọ̀kalẹ̀ ìfọ̀nà. Lọ́pọ̀lọpọ̀ wa, àlùbáríkà wọn sì máa wà pẹ̀lú sọ̀kalẹ̀ ní ọdún lọ́pọ̀lọpọ̀ wa ọlọ́run máa sọ bẹ́ẹ̀ sí inú ọ̀sán. náà wà á rárá bẹ́ẹ̀ náà sì tún ní àlùbáríkà náà wà á rárá kúrò nínú lẹ́yìn máa ń lọ́wọ́ fún àwọn lórí ọ̀sán kàrí yìí ọ̀nà tí àwọn fún àwọn wọn wà lórí ẹ̀rọ ọ̀nà méjì lórí lábùú ìfìlà àgbáyé. Lákọ̀ọ́kọ́ àwọn àfá àwọn tó wà lórí ẹ̀. Òun náà ní pé ọlọ́run ni wá àlá ìgbọ̀nì. Àgbáyà yìí àti ìfọ̀kànbalẹ̀ yìí kó tún wá máa jẹ́ nǹkan tó ṣe wípé yóò máa bẹ aláwọ̀yé nínú ọ̀bá yóò máa bẹ lórí àwọn tó ṣe wípé wọ́n jẹ́ kúrò nínú ọ̀bá ọ̀rọ̀ pé afọ́fọ́ akẹ́kọ̀ọ́ mọ̀ àwọn ẹgbẹ́ àfìbára òǹdókò àfìbára òǹdókò nígbàdá fún ọ̀rọ̀ ìfúnmọ̀ mẹ́jọ tí ó mọ̀ ìdúró ìdúró. Sọ ọlọ́run ọba wọn fi àwọn tí wọ́n tẹ̀lé inú ìtura alákọ̀ọ́kọ́ nìyẹn. Wọ́n àwọn ọmọ ìlú lẹ́yìn náà má àṣà. Òun àmì pé àmì ìbáríkà àti ọ̀la yẹn yóò mọ ọ̀bẹ lórí àwọn tí níbi ọwọ́ àjẹ́ pé àwọn ọmọdé yóò nípa ìmọ̀ tó jẹ́ wípé nígbà ìbàwá ní ọlẹ́sàrẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àwọn arìnrìnlẹ̀ tí wọ́n wà pẹ̀lú ìwé là ń sọ. Àwọn ọmọdé tí wọ́n wà pẹ̀lú ìwé àwọn tí wọ́n wà pẹ̀lú ìlú lọ́dọ̀ fún àwọn náà ní ọjọ́ ìgbàlódé pé wọ́n sọ. Àwọn tó àwọn tó ń pé ọlọ́run ọba ó pè wọ́n ní kúmọ̀ dáná bí wọ́n ń mú àwọn ìṣòro náà kà. Ọlọ́run ọba tó wọ́n ní kúmọ̀ nígbà ẹgbẹ́ tó wọ́n àwọn kúmọ̀ nígbà àti báwọn ẹni àwọn ẹni ọlọ́run ọba tó wọ́n ní kúmọ̀ ìṣòro náà kà. Sọ̀rọ̀ torí wí لأنه ما كان من ذلك الوقت في جميع الأرض أحد من البشر وتأتي كذا لممكن أن كذا gbogbo ẹgbẹ́ wà lórí ilẹ̀ lórí ilẹ̀ ẹlẹ́dìjọ́ náà àwọn ìfẹ́ náà wà lórí àwọn ìfẹ́ náà ẹgbẹ́ àwọn lọ́sọ̀rọ̀sọ ní ẹgbẹ́ ìgbàgbé rẹ̀. Wípé ìgbàgbọ́ èèyàn sí ìfọ̀tá tó ń yẹ̀ ẹ́ Mo sì di bí mo wọnú ọkọ̀ ojú omi. Lóòkù nìkan ọlọ́run ọba ṣe àwọn àdọ́mọdé ọmọ ìgbẹ́kẹ̀ ìtàtọ́ àwọn ọkọ̀ ojú omi. Gbogbo ẹjọ́ máa fẹ́ kéèkì orí ayé tó kù lé ayé lónìí. Òun náà ni ọ̀dọ́ ọmọ láàmà ti sí lọ láàmà sí ìsìn torí pé mo sáwọn ṣọ̀fà òun ló fi jẹ́ ìmúlẹ̀ fún wa wípé gbogbo àwọn tó bá ń jẹ́ kí lọ gbogbo àwọn tó bá ń bá wọ́n tẹ́kùn ní ayé àmì tẹ́kùn wọn tó lọ máa ló. àwọn tó bá tó lẹ́yìn àwọn ẹ̀yẹ lẹ́yìn tó ń tẹ̀lé díẹ̀ wọ́n yóò gbà díẹ̀ ọlọ́run òṣìṣẹ́ ó ní lọ́sùn wọn ò ní ọ́fíìn wọn ò ní àwọn àrọ́mọdọ́mọ ilẹ̀ ìfọ̀nàbà. Olùsọ́mùsọ̀ fún àyà àwọn. Àyà tòǹtòǹ. Ọlọ́run wọn jẹ́ wọn mú ذريته هم الباقين Ọlọ́run ọjà iná ìrìnlẹ̀ àtàbí ọlọ́run àwọn ọmọ ọjọ́ mẹ́rin ní àwọn ọmọ ọjọ́ mẹ́rin ní òkú ìjọba ọlọ́ba kan ní ọmọ àbá ọlọ́run púpọ̀ ìgbà àwọn ni ó jọ nílò àwọn ni ó jọ sí sọ̀rọ̀ ohun ìlú ni ọjọ́ bí wa àwọn òṣìṣẹ́ àwọn tó kẹ́ ìjọba tó kẹ́ ìjọba tó látàrí òun náà ní ìjọba tó jẹ́ pé tàbá ń ká súnmọ́ rẹ̀ láyé pé àwọn ẹgbẹ́ mọ́lẹ́ṣọ́ tó wà ní ẹgbẹ́ tó wá látàrí ọdún yóò nígbà bá bàtà gọ́ọ̀mẹ̀ntì Ẹ̀wọ̀n ìgbà náà

tá a bọ́ sórí rẹ̀ lẹ́yìn à ẹgbẹ́lẹ́ bí yóò tẹ̀sẹ̀ bí ọ̀gá mọ́tò ìjẹ́ náà wù. Bí àwọn abirú parẹ́ báyìí, ló wá rí parẹ́ báyìí, ló wá rí parẹ́ báyìí. Tọ́wọ́n jẹ́ orí dé àwọn ọmọ bọ́ sórí rẹ̀ lẹ́yìn àwọn ọmọ ibi ní ọmọ àwọn ọmọ ọlọ́run ọ̀bá ń bẹ̀rẹ̀ fún ọmọ ọ̀gbìn. Ọ̀rọ̀ ni àwọn èèyàn kan wọ́n dùn wá lẹ́yìn tí wọ́n jẹ́ àwọn oríṣiríṣi. Sànà máa tẹ ẹ̀kọ́ ọ̀run ni wọ́n wà tó ilẹ̀ ẹ̀lẹ́. A sì sọ ní wọ́n á fún ọlọ́mà, á fún ọlọ́lá, á fún ẹni gbogbo ọ̀rọ̀ ọlé ayé gbogbo ọ̀tọ̀ ọlé ayé rẹ̀. ثم يمسهم منا عذاب أليم Ọlọ́run ní sígbà tí ọba wá gbá ní ẹ̀ fún yàmá ṣùgbọ́n ìrìnlẹ́rùn àìbáyàwó ìlú ààrẹ ìyàtí máa ń tààyàn sí ọlọ́run lórí ọ̀ twenty two thousand lọ́wọ́ àti nǹkan tí wọ́n gbà wọn lọ́jọ́ tó yà sí. Owó agbé owó ní báńkì tó láyé, bá gbé owó ọ̀rọ̀ tó láyé, bá gbé owó ilé ẹ̀rọ láyé ní ìkò lọ́wọ́. Wọ́n ò ní sí lọ́wọ́ wà ní. Sọ́lá bá ń gbọ́ fún ẹni pé tàwa tó pọ̀ pẹ̀lú owó oníṣẹ́ sí lọ. Wọ́n ò ní rí tọ́lọ́mọ ọba ṣe wọ́n kàn gbà fún mi gbogbo kẹtẹ yìí tó náà wájú ọlá fún wa ọ̀rọ̀ yẹn ló kù fún wa ìgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ a bú ní ọ̀rọ̀ ó yẹ kó orí tọ́lọ́ mi dé ẹ̀dọ́ tó jù lọ́wọ́ náà ọmọ ìlú ẹgbẹ́ ọ̀rẹ́ wa òbí lọ́wọ́ pọ́ùn tó jù owó orí ìgbà tó wọ́n fi tẹ̀lé ní òbí fi tọ́lọ́ mi dé báwọn tó bẹ àwọn tó tó jù àti ìfẹ́ náà kó inú ẹ̀wọ̀n mùsùlùmí náà kó olówó kó sínú ẹ̀wọ̀n tálákà náà kó sínú ẹ̀wọ̀n torí méjì ni ohun òun náà yóò dá àgbàlù bìbìrì láyé àyọ̀tí máa bìbìrì tó ẹ̀gbọ́n tálákà bò ọ̀rọ̀ ìdáná lọ sí òun àfọwọ́ nígbà mi ìgbàlù kan gbọ́ pé àwọn tó wà pọ̀ ní ilá àwọn tó wà nínú òsèlú ṣùgbọ́n máa dá àríkà tí wọ́n àgbára wọn bí ويمسهم من منا عذاب أليم ọlọ́ni lọ́wọ́ àwọn ọ̀gbánmú látọ̀dọ̀ ọ̀rọ̀ ìjà èyí tó jẹ́ ìyà tí wọ́n káyà tí wọ́n ń kó títa àti nínú ìlà kòránà. Tọ́lọ́kà ọ̀rẹ́ ọ̀rọ̀ lóhùn lọ́wọ́ wá ní sọ fún ọ̀rẹ́ ibi tí ọ̀rọ̀ lóhùn tó fẹ́ sọ fún ọ̀rẹ́ nínú ìwọ̀nyí èyí tó parí sí wọn omi òpá. Àwọn afárá sọ̀fà ilé gbogbo ilẹ̀ ẹlẹ́ òun náà ni omi sùnfàánù ìwé. Sọ̀rọ̀ gbogbo ibi jẹ́ ẹ̀dá yàtọ̀ táwọn kan wà ní ọkọ̀ ojú omi gbogbo wọn lọ́wọ́ bá mú kúrò lórí rẹ̀ lórí sábà tí ó lọ. Sọ̀rọ̀ lẹ́yìn ìtọ́jú àmì ìdánilójú fún ìdúnà náà Àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìgbà àgbà, àwọn nàṣọ́rọ̀ àwọn ìyẹ̀wò ojú, àwọn tó fẹ́ kún ní ẹ̀ka àwọn arọ̀ nínú inú àwọn ìlú. Wọ́n kọjá àmì, kò lé gbogbo ojú ìrẹ́lẹ̀. Ìgbà tuntun ní pé ọ̀hún tí wọ́n sọ àwọn àgbà wọlé. Sọ ìgbà tábàjà ọjọ́ bá fẹ́ ìtàwọn ilé ní àwọn bàbá ìdágbọ̀rọ̀ ni wọ́n ní. Ẹ̀dá bá àwọn tó wà nínú wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ojú òǹtàwọn.

Àwọn tó àwọn òun ló kó máa wọ́n ṣe parẹ́. Àwọn ẹgbẹ́ ìjọ ìṣàkóso, àbẹ́ẹ̀kọ́ ni, àwọn bàbá wọn ní ọ̀gá ọlọ́run ti bàbá rẹ̀, àwọn bàbá wọn. Ìjọ ọlọ́run bá fi ká táwọn nígbò rí pé kí n kọ ẹ̀rọ ìgbà ìgbà. Ọlọ́dún náà ó ní aláwọ̀ ẹranko náà wà ní ẹranko ọmọ ilé méjì táwọn nípa wọn ń tẹ̀lé. Àwọn ẹ̀jẹ̀ ilé ayé ló lè ṣe alábáwọn ọmọ parí pẹ̀lú bí owó. Àwọn ẹ̀jẹ̀ tó dúró ní alẹ́ àbá ní ṣé ìgbẹ́ máa ṣe pẹ̀lú ìgbà sábà. Bàbá yìí ti ra àwọn àìsàn wípé àwọn bàbá ló kú bá àwọn ọmọ. Báyọ̀ bàbá báyìí ti náà bàbá sí àti ilẹ̀. Àtàkàrí bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ pàtàkì bá lóògùn. Ọlọ́run bá lẹ̀kọ̀ ọ̀nà mọ́lá lọ sí ibi pípẹ́ lọ ojú rẹ̀. Ojú ló ti sọ̀kà nílẹ̀. Ṣé wọ́n gbà náà ọlọ́run wá ṣe ìfọ̀kànbalẹ̀ àtàgbáríkà ọlọ́run wá ṣe fún owó àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ nígbà tí wọ́n sọ̀kalẹ̀ láti lọ ọkọ̀ ojú omi Ọlọ́run bọ́kànlá láàrín kúrò ní ayé orí kọ̀kànlá ìrọ̀wà. Oòrí àwọn òkú lẹ́gbẹ̀ẹ́ orí kẹta. Láti kúrò lórí bí náà rẹ̀. Àwọn ilé yìí, gbogbo àpọ́lá máa kò jù mẹ́rin lọ́sọ̀rọ̀. Gbogbo láti wọ́n tí wọ́n lé

Àwọn ọmọ ti máa wà àti bóyá àwọn ọmọ wà lórí àìní mọ̀nà. Wọ́n wà ní ilẹ̀. Àwọn ọmọ wà lórí ilé mọ̀nà, àwọn ọmọ wà lórí àìní mọ̀nà. Àwọn onígbẹ̀rẹ̀ àti pé ló bá ti gbé ìgbàgbọ́ ọ̀rọ̀ nípa àti àwọn ìgbà lórí ọjọ́ mẹ́ta ìwọ àwọn àti àwọn ìgbà ẹ máa lè ní ìgbà wọn bá wọn lọ́wọ́ sí àwọn ìjọ náà àwọn olùkọ́ ẹ̀ ìgbà ń gbé wọn àti ìgbà tó yàrá tó wọn gbé ìgbà tí ó wà kúrò gbàgbà wọn lábẹ́ ìgbà tí ayé ń gbẹ ìgbà tí ayé ń gbẹ ìgbà náà yóò tún tó àwọn ìkọ́ta yẹn. تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين Ọ̀rọ̀ mi tí ń tà, àwọn afọ́nà wá ní ọ̀rọ̀ yẹn, ó lọ bá ìkàtọ́ sọ fún ọ̀ṣẹ́ ìsìn, ìtàn ló ń kù, pẹ̀láwò èèyàn rẹ̀ nínú ṣúwọ́ yìí ọlọ́run sọ fáwọn ìsìnkà ọlọ́run wá sọ fáwọn ẹbí ìwé Min àmbá ìrìn. Ọlọ́run nínú àwọn ìfọ̀rọ̀ṣọ́nà èyí tó jẹ́ ń jẹ́ ọkọ̀ àwọn ìrìn. Ìbọ̀lẹ́ ìrìn ọkọ̀ ìgbẹ́jọ́ pé èyí ò lè máa lẹ́sà ọ̀gbìn ọgbọ́n náà gbé láta ilẹ̀ wọ́n fi sọ pé àwọn ọmọ yóò tẹ̀lé lọ sí wa ní àgbẹ̀jọ́ láta ilẹ̀ kan lórí ìrìnàjò lọ́jọ́ sí. ẹ ò máa ó ti pamọ́ ó lè dín ní o àwọn ti pamọ́. báwọn bá ẹ bí ìrọ̀ ọmọ rẹ̀ gbáàgbá fún ìyá. àbí tó ń tẹ̀lé wáyé ní ìtẹ́jú ní ọ̀sán pamọ́ wọn. èyí wọ́n pamọ́ pé ìtàn yìí àwọn èèyàn ọ̀gá dáadáa àwọn ará amẹ́ta ò sí ẹ̀mà dáadáa àwọn ará amẹ́ta wọn ọ̀mà dáadáa wọn ọ̀mà dáadáa lẹ́yìn tí wọ́n kàmọ̀ pé ọlẹ́ni kan ti wá ní ìgbọ́tọ́ sí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sì fa àmì ìjọba náà wọn ò lè sọ ọ̀rọ̀ nípa ìpínlẹ̀ òṣìṣẹ́ àmì ìpínlẹ̀ wọn tó bá mi. Ọlọ́run wá ní bí ìgbà ní àmbá ìrìn. Ọlọ́run èyí dá ọjọ́ yìí, ìjọba ọjọ́ yìí. Ọlọ́run ní láti rán àwọn àmbá ìrìnlẹ̀ ìrìn. Ọlọ́run ọ̀gbá ní ìbọn méjì àtọ́gbà máa ń rà lọ́wọ́. نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا Ọ̀nà àpá òun ká ní ọdún ìkọ́bí àgbà tó wọ́n lọ sí ọ̀rọ̀ àwọn ayé tó ọ̀rọ̀ dìtẹ̀síìlì ọ̀rọ̀ wọ́n lè gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ wọ́n àwọn dìtẹ̀síìlì dìtẹ̀síìlì pé pẹ̀lú pé kásàrà ilé ìdárayá wọ́n lè gbọ́ wípé ìjọba ìṣẹ̀lẹ̀ ìjọba ìṣẹ̀lẹ̀ ìgbésọ́ wọn bàbá àti àwọn ilé ọkọ̀ òṣèlú wọn ò gbọ́ wọn ò mọ̀ nípa pé ẹ̀lú àà ọmọ ọjọ́ ìgbà ìjọba nínú wọn wọ́n máa àwọn ìgbẹ́gá látọ̀dọ̀ àwọn áìsìkà. Ọlọ́run ní ìdájọ́ pẹ̀lú àwọn ìrúkà àwọn ọ̀dọ́ àjọ máa bẹ́ àwọn wá ìjọwọ́dọ́ àjọ wọ́n fi owó sí inú wọn jùlọ ó ti wà jà ìlú pé ìjọba wọn. Ọ̀pọ̀lọpọ̀ àtàwọn náà ti wọn ẹ̀yẹ̀dẹ̀ gbọ́ ìrí ìdíjẹ́ wọn. Àdúgbò àdúgbò ilé ẹ̀wà ń yẹn láti wá sọ pé ìsìnkà ní owó ti rí jẹ́ lẹ́yìn ṣùgbọ́n ní wọ́n ọ̀rọ̀ bí wọ́n ń ṣe wọ́n lọ́wọ́ bí ìgbà mẹ́ta wọ́n wà máa ń yà lọ́kọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ wọn máa ń ṣe mọ́ ní òdòdó àtàwọn wọ́n já òṣèlú mọ́ta èmi mo jẹ́ ìgbà èmi mo jẹ́ ìmọ̀ ilé ẹgbẹ́ ìmọ̀dínú sínú ìgbàlódé ọ̀rọ̀ mi kọ̀ọ̀kan ní ilé ẹ̀dùn náà gbogbo ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ báwo lọ fún lórí ẹ ti gbà ọjọ́ bí lọ fún lórí náà tó wù ú ọjọ́ bí lọ fún lórí ẹ yára fún wa ìjọba ọlọ́dẹ tó lórí fún tó ẹ̀kí lọ́wọ́ fún ẹ̀mí ìgbà náà ọlọ́run wa tó wà tó sọ̀rọ̀ ẹ̀mí ó jẹ́ kí ni ọlọ́run ọba ní Màkọ́ dàdá aláàmù àtàwẹ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n máa من قبل هذا Adam من قبل آدم بابتي آدم من قبل آدم بخبري So من قبل آدم كان يقرأ الجزء nǹkan bí ara rẹ̀ tó yọ àsìkò tí wọ́n sọ ìlú wọn. Tí wọ́n ju kí pọ́líṣà yóò tó orí ẹ̀rọ ọ̀rọ̀ pọ́líṣà tó orí ẹ̀rọ pọ́líṣà. Lọ́wọ́ kẹ́ni tó rárá. Tọ́ ìlàkà tó ń gbé wá yìí. Ìgbà mìíràn làwọn tó ti ń ra làwọn ènìyàn ìwà rárá. فاصبر إن العاقبة للمتقين Òun ará wa mẹ́kàdé ìrìn ojú ẹgbẹ́ ẹ̀mọ́ ìgbàgbìmọ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ ti wọ́n nípa nàìjíríà kí ni ó ràwọ̀ sí náà ọ̀rọ̀ ọ̀sọ̀dẹ̀ ìwọ̀n náà gbọ́dọ̀ fún ìwúrí mi. ọ̀rọ̀ mi tó yẹ àwọn tó bá wọ́n mi àjẹ́ ní ọdún tó ọdún tó yẹ. ọ̀rọ̀ ọ̀gbọ̀n tó yẹ kí wọ́n náà wọ́n lé àwọn tó yẹ ọmọ Ọjọ́ ìdíjọ́ tó ń ta àwọn ìyàrá náà fi sí ìyẹn. Tọ́ ìdúró ní ọ̀rọ̀ àwọn àpapọ̀ àwọn àpapọ̀ àti àwọn ìgbè. Wá sí ìgbè tí ó sì mú mú bá fẹ́ yá sí ìgbè ọ̀rọ̀ ní lọ́wọ́. Táwọn èèyàn sì ní ara fún àwọn ọlọ́wọ́. Ọgbọ́dọ̀ jọ ẹni tí ó ń fẹ́ sùn mú إن العاقبة للمتقين للمتقين àwọn tí wọ́n dá ní ìbẹ̀rù láwọn ẹ̀sìn tó àwọn tó dá ní ìbẹ̀rù kí lọ́wọ́ kò àwọn ìbẹ̀rù ìbẹ̀rù kí ìbẹ̀rù náà jẹ́ náà àwọn tó dá ní ìbẹ̀rù tó ìbẹ̀rù àwọn tó dá ní ìbẹ̀rù ọ̀dọ́ àwọn tó dá ní ìbẹ̀rù àwọn tó dá ní ìbẹ̀rù àwọn tó dá ní ìbẹ̀rù tó ọlọ́run àti ọlọ́run ní ìgbé àtúnṣe sí àwọn kàfífọ́ lórí òun tó tọ́ wọn bá ní ìfaradà kò sí ìgbà tí wọ́n padà wá jẹ́ tó padà wá bẹ̀rẹ̀ ní pé dáadáa òun náà ni wọ́n padà wá jẹ́ nǹkan tí wọ́n máa tẹ̀lé. tó ìṣe pé ọlọ́run owó sàlàyé fún wa. Òní kàn sí àwọn nínú ìsinmi ọlọ́run ọba ó ṣàlàyé tó pọ̀ fún wa nínú ìtàgbà a ti ṣàǹfààní níbẹ̀ nípa àpèyí tọ́wọ́n bá tún sọ̀tọ̀ báyìí ọlọ́run ọba fẹ́ káwọn náà pé iṣẹ́ táwọn ti wá jẹ́ tọ́wọ́ òbí ni ọlọ́run náà pé iṣẹ́ táwọn náà wá jẹ́ òbí ni. àwọn náà jọ àwọn lọ́pọ̀ ní Ìdájọ́ ìjọba àti ìfẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa, ọlọ́pàá ń kọ́ wa. A fi láwọn akẹ́kẹ́ àwọn akẹ́kẹ́ àwọn ọmọdé ọlọ́run lẹ́ni ti ká wá. Gbogbo ọgbẹ́ tí ó ń lò ìtumọ̀ àwọn akẹ́kẹ́ àwọn ọmọ tó ń lò pẹ̀lú àwọn tó ń pè pẹ̀lú àfi ní ilẹ̀ yìí lẹ́yìn. A lè rí sọ́nà wa máa kẹ́kẹ́ àwọn àmọ́lẹ̀ lẹ́yìn. Ọlọ́run tẹ̀sí ní ìlú. Àwọn ìlànà mi jẹ́ ẹbí àkẹ́kẹ́ ìfẹ́ àwọn adájọ́ nínú ara ìlú lọ́la sọ̀rọ̀ òbí àǹfààní oníhàn náà nípa tó wà ní lọ́pọ̀lọ́ ọlọ́run ọwọ́ ìtàn ìrànlọ́pàá ìgbésẹ̀ tí wọ́n mọ̀ ọlọ́run ara fi yé wa ó ti di ilé àwọn tó dájú lọ àwọn náà àti bàbá náà ìgbòná. Sọ̀rọ̀ àti ọlọ́run ọba olórí ìfọ́jọ́ sọ́nà ọjọ́ bàbá ìṣẹ̀lẹ̀ ohun sùúrù ohun sùúrù ó rí pé ohun tí jẹ́ ìgbẹ̀yìn ọ̀nà àwọn náà yóò wọlé. Ó lọ́pọ̀ wà bẹ́ẹ̀ ilé ìwòsàn ìlú ọkùn. Àwọn afáwọn ni wọ́n jùlọ lọ́pọ̀ ọ̀pọ̀ àgbà nígbà nínú. Wọ́n jùlọ ìbọn ni inú mú fi wá padà ẹ̀rí ìsìn. Nílò kan lọ sí sí ìgbẹ́ àwọn tó ní ilẹ̀ láti ní ìpàdà ìlú. Àwọn tó ní ẹni ilé àwọn Àwọn afáwọn ni wọ́n jùlọ وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله لكم من إله غيره إن أنتم إلا مفترون Thank you.

ọwọ́ tẹ́lẹ̀ ìkan náà ní bí yóò lọ́wọ́ wọn tó kọ́ sí ẹ̀ ó kọ́ sí ẹ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ wọn sí ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ náà ẹgbẹ́ bí àwọn àbá àti àti ìgbà òṣèlú wọn. Tẹ́lẹ̀ áàdùn yìí gẹ́gẹ́ bá wọn lè sọ ìjọ jáde lára rẹ̀ sábì ìjọ jáde lára rẹ̀ yára bá bí ọmọ lẹ́nu ọ̀kan báyìí ọlọ́pàá ìlú mẹ́ta. So, the mẹ́ta. Ọkọ̀ ti ẹ̀wọ̀ jẹ́kù. Ẹgbẹ́ náà fi lọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọmọ ẹ̀rẹ́ náà dáwọn náà máa ń ní ọkọ̀. Ọlọ́run wá ń fẹ́ kí owó kan ti ẹ̀. Ọlọ́run wá fún ọkọ̀ bàbá rẹ̀. Bàbá tó jẹ́

ẹ̀rọ ìjọba jẹ́ áàbù ìwọ̀n ìdílé rẹ̀ ọlọ́run áàbù tẹ̀lé mi sọ èyí bàbá rẹ̀ lẹ́bí ní o ìyá ọmọ. Ọlọ́run ní gáàsì ìgbà ọlọ́run àwọn kára sọ nìyí ilé tí wọ́n ń gbé ibi tí wọ́n máa ń jẹ́ ẹni tó jẹ́

ìlú wọn ti sákàtà ìlú ẹ̀yìn ìlú ẹgbẹ́ sákàtà ní. Bẹ̀ẹ̀sán bíbí ni tí wọ́n sábà ní nínú ojú ìwọ̀n báyìí yọ ọ́ láì lóṣù tó bá Torí ẹ̀ gbogbo ayé àwọn tó fi ọjọ́ ìwọ̀n. Àwọn ìlànà ìkúlá ní ìlú ha, àwọn àwọn ìlú ẹgbẹ́ ti ní lórí ẹ̀dá níbi títóbi bọ́ọ̀lì ọlọ́rin àdínà. Àgbàlú wọ́n jà àwọn ìyàwó títí ló ní ìlànà ìgbà ìgbà kápò ìtòrí ẹ̀. Àwọn ìlànà ìkúlá wọn. Àà, àrẹ́lẹ́ yìí, bọ́ọ̀lì, kò fọ́n ẹgbẹ́ yìí náà ó lè fẹ́ kó lórí wọn. Wọ́n ní ló bí lọ lọ́dọ̀ ọ̀gbọ̀n gbogbo ọmọ táwọn máa ń bí bó lọ lọ bí òkútàwé rẹ̀. So, I don't need ọ̀gbọ̀n yàtọ̀. Wọ́n ní kí ọmọ wà lójú kan, kí wọ́n ní gbogbo wọn ni àìdójúkúra ọlọ́run ọba tó àárín wọn dáadáa wọn ọlọ́run iye oúnjẹ fúnbẹ̀. Ìyàwó, ìdí iye ìgbà wà lọ́mú ìbára, ìdí iye ìgbà pọ̀ ló pé ìdí kúkú àpọ̀. Ìdí iye alájọ pé ìyàwó tó bá pọ̀ tó pọ̀ àjọ fún tó pọ̀ lóúnjẹ. Ọlọ́run máa ń sọ pé kí wọ́n gbọ́ àpọ̀ ìgbìmọ̀. Ọlọ́run ọlọ́run ni ìwà àti ìfọ̀sáwọn ará mẹ́ta ọmọ àyà àkúgbé lọ́wọ́lẹ̀ àwọn arábí níbi àgbẹ̀rọ ọ̀hún àwọn ilẹ̀ àṣọ. Nígbà tó ti kí wọn tó wọ́n bá àwọn ènìyàn rẹ̀ níbi wọn níbi ilẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tó kú ìyọ̀ rẹ̀ wà ní ẹgbẹ̀rún torí pé yámánì nínú yẹlẹ́wọ̀n ilẹ̀ yìí sọ pé yámánì àìkọ́ àtúntò ní àyọ̀mọ́ràn àti ìmọ̀ràn láàrin méjèèjì nítorí tó yọ àyíláfà. wọ́n gbà pé lọ́rọ̀mọ́ra ni wọ́n ti dá lọ́wọ́ ẹ̀rọ àwọn lọ́wọ́ wọn. ṣùgbọ́n lọ́rọ̀ ayé àwọn tó wà ní àwọn ọmọ àlẹ́ àárẹ̀ ìbátan àlẹ́ bá ń dà. صاروا إلى الأنبياء Òṣìṣẹ́ àríwí ní ọrọ̀ tẹ́sí ti ti wọ́n ó ṣe nínú ọjọ́ parí àríwí àjọ ìyá. Tẹ́sí ti wọ́n sọ. Àlọ́mọ̀ ni a máa ń tẹ́sí àlẹ́ àwọn bá àjọ ìyá. Àwọn ti ṣe àwọn ọ̀rọ̀ Àwọn tó jogún àwọn àyíká ìdá àwọn àti àwọn àyíká. Àwọn ọdún tó àbíkọ́ ọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Wípé ẹjọ́ àtọ̀yọ̀ kúrúdù ní òkè ṣe dàrẹ́tì ọmọ sí àwọn àgbò òbí ti dàrẹ́tì ọmọ sí kí ni ọmọ àwọn àgbò òbí ti dàrẹ́tì ọmọ sí àgbò tó bàbá mẹ́ta òun la máa bá láàrin ìpínlẹ̀ àgbò lọ́dọ̀ òun jẹ́ kúrúdù sí àtọ̀yà bọ́lọ̀ ọ̀mà bọ́lọ̀ ọ̀rọ̀ ṣé ààrùn ọ̀rẹ́ta ọ̀làbá láàrin ẹ̀ ṣé ààrùn. Sọ ààrùn náà ní láàrín àwọn olóòtú ti yàrá ẹ̀ṣọ́ ọmọ sí ìrọ̀rùn. Sọ ààrùn gbúrò kú gbúrò ìrọ̀rùn gbúrò kú sí gbúrò ìrọ̀rùn. Sọ ọmọ ọmọ ẹgbẹ́ ọ̀dọ́ ọlọ́rẹ́ fúnlọ́ máa ń ṣe Ọlọ́run ti sọ fún ilé àgbègbè ìjọba ìjọba ìjọba ìjọba jẹ́ káàdù. Ọlọ́run kò lè yá àwọn àwọn ọ̀rẹ́ máa wá lọ́wọ́ tó máa tún ní láti ayé ìrànwọ́. Kásọ̀ ẹ̀dá àwọn olùsèlú. Ọgọ́rùn-ún àkáàdì yóò rà àgbàkọ̀ ìgbàlá lọ́dọ̀ àádù sí ọmọ ìlú olè bá àti ìpínlẹ̀ ẹ̀sìn wọn dáadáa lọ́wọ́ nípa. Láwọn àǹfààní ìlànà ìgbà lójú ẹ̀

ó sì máa ní ìgbà mẹ́rin lórí rẹ̀ torí bẹ̀rẹ̀ sì jẹ́ àwọn ìlú lórí rẹ̀ lọ́wọ́ bá rẹ̀ kan mẹ́rin ẹ̀kọ́ láti ah! ṣe Pẹ̀lúwẹ́ni onígbèdílọ́ onígbèdílọ́ ayé sọ̀rọ̀ jẹ́ pé àwọn ọlọ́ọ̀bá ọ̀gbọ́n pé wọ́n jẹ́ alágbára ayé ẹ̀rọ ọ̀gbọ́n ọlọ́ọ̀bá fún wọn tán bá kan fún àtàkùn ìṣẹ́lá àti tọ́ọ̀tọ̀ àwọn ọ̀gbọ́n ìṣẹ́lá. Tọ́ọ̀gbọ́n Ọ̀pọ̀lọpọ̀ ìgbàlẹ́bà sí ọlọ́wọ́ ọmọ mi àwọn àníbí àwọn dára ọ̀tọ̀

ọlọ́run náà ti nígbà tó lọ́wọ́ bá ṣe ní kúrò àgbàlá lẹ́ni tó rọ́ ní nínú dáadí bá ó lè lò àwọn ilé bá bá ìjàlẹ̀ ọlọ́run ètò ní ìlànà ẹgbẹ́ tí ó sì ní àwọn ẹ̀sùn wọn láti Then God is our own lẹ́yìn àwọn èèyàn Núhà Ọ̀rọ̀ ilé ní kún nípa jíjá bá sọ ìṣẹ̀dá àti ìṣẹ̀ dáadáa. Ẹsẹ̀ ẹsẹ̀ ẹja ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ Ẹni bá bá jà lórí ìjọba rẹ̀, ìjọba rẹ̀ ló ń bá ìjọba rẹ̀ ló ń bá ìjọba lára àgbẹ̀mẹ́ àti tó ní ẹ̀rọ فاذكروا آلاء الله لعلكم تفلحون آلاء الله Ìjọ̀pọ̀ ọlọ́run jẹ́ ọmọ bá ṣe fún wa ní pé àwọn láti rí ẹgbẹ́ ọlọ́run ọba fún wa ní bọ́ǹdì. Bọ́ǹdì ọlọ́run ọba fún wa bọ́ǹdì yẹn ó jẹ́ ìjọba tó ń fún mi lọ. Ọlọ́gbà máa pọ̀ fún ẹgbẹ́ sọ́dún ìṣẹ́lẹ̀ náà, ààrẹ àti ìṣẹ́lẹ̀ àti ìṣẹ́lẹ̀ àti ìṣẹ́lẹ̀ فاستكبروا في الأرض بغير الحق قال لهم أنجوز وتجد من كان وقالوا من أشد منا قوة وقالوا أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة Ọ̀rọ̀ بآياتنا يجحدون Báwo ni kí ní jù? Báwo ló ti jíjẹ́ fún wa? Ọlá ya báwo ní ìbùdó lọ? Ọlọ́run ọba òun náà ní kẹ́ẹjọ́ sí fún Málàkún min ìláhìn ọ̀yẹ̀rọ̀.

Wọ́n wọ́n àwọn ọmọ nílò. Wọ́n pàlọ́ pé ìgbọ́mọ̀ ní a máa ṣe. Sọ, ó ìjọba ní àwọn ọmọ nílò. Ọ̀tọ̀ ìbéèrè kan náà káwọn obìnrin kọ béèrè wọn ránṣẹ́ number one number two number three number four number five number six number seven káwọn obìnrin kọ béèrè wọn ránṣẹ́ number one. Thank <laughs> you. Àdímọ́tẹ̀ àwọn ikọ̀ yàtọ̀ rẹ̀ sí ìpínlẹ̀ ọdún àwọn pẹ̀lú ìpọ̀tà ìjọ́ ọ̀gbìn ìsìn àtọ̀rọ̀ àti ìdáwó àti ìsìn. Tọ́rọ̀ ọmọdé rẹ̀ àti ìsìn ẹ̀sìn láti kọ́ ìmọ̀ náà lẹ́kọ̀ọ́. Tọ́rọ̀ ẹgbẹ̀rẹ̀ àmì àwọn ìsìn náà. Ṣé ọmọdé yá àyè fún wa ìdáwó? Number two. No. So, níbi Nàìjíríà ní ó lẹ́tọ̀ọ́ alàlú kò kò lówó lọ́wọ́ tó kéwọ ẹni bẹ́ẹ̀ ṣé a lè fún ìyàwó ẹlẹ́kìnrin ẹni pé èyí kírun ní ìmọ̀ọ́sí kò lè ní ìmọ̀ọ́rùn kírun yóò wá máa kírun yóò máa tẹ̀lé síta òun náà bùkà bẹ́ẹ̀ fi owó bẹ́ẹ̀ a lè fi sọ fún pé má ti sọ ìrẹ́jọ ọdún mẹ́rin márùn-ún mẹ́ta ó fẹ́ tí wọ́n tún ọdún mẹ́rin tó ń gbé má kírun pẹ̀lú síta ní ìyàwó bàbá tí wọ́n fẹ́ tí wọ́n máa kírun òbí ìlú ìwé ìrẹ́gbẹ́ náà ṣe àlè Quran ẹjọ́ yẹ pé ní mọ́sábà rẹ̀ wọ́n ní Quran oníkẹ̀kẹ́ níbi àrígbẹ́ǹtì títò ìpínlẹ̀. Ní Quran lábẹ́ òjò ní olùkọ́ran ẹ̀ tó ń tẹ̀sí ìsáǹtì. Quran ló wà lókè ìkíní, ó wá gbé tẹ̀sí ìgbé lójú. Mo ẹlẹ́kẹta nígbà tí ẹbí bá sọ̀rọ̀ fún mi lórí ìdáhùn ní ọ̀pọ̀ òṣùwọ̀n ìlọ́gbẹ́ ìlọ́gbẹ́ ọ̀wá bọ̀ wá tó wọ́n gbé bí bóyá ẹ̀kọ́ ìfọwájú owó ìfọwájú tó ti gbàgbà fẹ́ kọ́. Ní àhàn lẹ́bà tírì ní àbí fọ́ọ̀nù. Títírì ní àbí fọ́ọ̀nù kan. Náà lẹ́bà tírì. Now, Number four. Ẹ̀jọ̀ mi

Ọdún nípa àṣàwò ní Arábì, àwọn alárúbáwọ́ láwọn ní àwọn àfáà ti kú wọn. Ọ̀nà mọ́ta ọ̀nà ni wọ́n sí àwọn alárúbáwọ́ sí. Ó ṣe ọ̀nà yìí jẹ́ ni ó lọ́wọ́jú. Sọ àwọn báwọn kan lọ sí àwọn jẹ́ àwọn báwọn ìjà. Àwọn ọlọ́wọ́ tó ṣe àwọn báwọn ìjà. Àwọn báwọn tó jẹ́ pé wọ́n ti rẹ̀ sí ìfọ́ ọmọ tí ìsìnmáyé kò tó dé. Ìbàdí ìsìnmáyé kù tó wá òun láti fẹ́ ìyẹ̀rá ìlú àwọn ti wá síbẹ̀ ní fáàmù àdébìbọ̀lì ó ló wá dé ìsìmáyé ìlú wa sí ilẹ̀ mọ́tà ìlà àfẹ́sẹ́ náà bá pa ẹ̀. èdè tó wá wà yẹn sí ìsìmáyé ìlú wa yẹn àwọn ẹgbẹ́ tó fún wọn èyí ti bí fọ́ ọ̀sẹ̀ lẹ́sẹ̀lẹ̀ àwọn làwọn tó ń dáhùn tó ń rí nù àwọn ẹgbẹ́ wa àwọn gbé ìgbẹ́ àwọn àwọn ojúlù àwọn ojúlù àwọn ọlọ́pàá ní ìdáwọ́ bá ìyá ìyẹ́ ìyá ìyẹ́ àwọn fẹ́ máa ń gbé pẹ̀lú ẹgbẹ́ tó wá sí. Àwọn ẹ̀dá tó pẹ̀lú ẹ̀ wọ́n kúra wọ́n wá wọn kúra wọn wá wọn kúra wọn ní ibi tó kà sí. Tó bàbá bá kúra wọn wá ní ara tí wọn lò ti fẹ́ ìyàwó. Tó ní ìjọba àwọn ọkọ̀ tó wá bí wọn. Àwọn ọmọ rẹ̀ náà tó wá ń fẹ́ láàárọ̀ ọ̀la wọn. Ẹ̀wọ̀n kẹ́kẹ́ tó wọ́n ní gbogbo àwọn ẹ̀rọ tó ti lè. Àwọn ọmọ bá tó gbogbo ṣé tí ìjọba bẹ̀rẹ̀ màrí láti bá sọ pé afẹ́ máa sọ náfàbù rẹ̀ dáadáa. Ṣùgbọ́n ẹgbọ́n rẹ̀ wá sọ pé àlè máa sọ náfàbù jù. Ẹgbẹ́ àwọn àwọn tí ó ti ẹ̀rọ gbọ́ àwọn tó ti jẹ́ bá ń dà nínú wọn náà lóṣù tẹ̀lé àwọn náà ń pè ní àlọ́ ń pè ọ́ àlẹ́ àárín. Ṣé ìgbà ìgbà ìgbà àwọn náà A ní ìgbà kan ọdún lọ́nà. Tó kí ní ìgbà mi àwùjọ àlùjọ. lọ́wọ́ àwọn ẹ máa fọ́ nínú sàánù ẹ̀kọ́ nínú kábà àmì ìdílé ti kọ́ lọ́dọ̀ Náà ni lẹ́kọ̀ọ́ máa ń bẹ̀rẹ̀ nípa gbàgbọ́ ìṣẹ́yẹ́ mi nípa ẹni tí wọ́n fẹ́ fún àtàwọn ìṣẹ́yẹ́ mi. Wọ́n lọ́wọ́ ìdíjú wa nìkan àtàwọn ìṣẹ́yẹ́ mi kò máa ń fún ìlú dáadáa ọdún nìkan ọmọ ìfi àgbọ̀fọ́ tó wá ní pé kẹrẹ bá ti lè gbà pé ó sì ẹjọ́ fídíò lẹ́kọ̀ọ̀kan òṣèlú sọ̀rọ̀ ọmọ ẹ̀kọ́ tó ti lọ ọwọ́ àwọn òfin ọ̀rọ̀ ìjọba ló fi wáyé sọ̀rọ̀ ẹ̀ lára bí mùsùlùmí ní ọ̀sẹ̀kùn ní ọ̀fin lọ ìgbàgbá tó lọ. Tàbí wọn ní gbọ́ ìgbàmù òtítì òtítì ìbora ẹgbẹ́ fún àwọn ènìyàn. Náà gbàrá wọ́n bẹ̀rẹ̀ nípa ọ̀sán tí ó kú tó máa ń sọ̀kan. Sọ abẹ́tò ìwé pẹ̀lú Kùránì, ààrẹ ìsàkùn. Tàà ni máa pẹ̀lú abẹ́tò ìwé pẹ̀lú Kùránì, ló ń kápíyèsí Kùránì. Náà àpá àwọn ìpè ọ̀há àti olùgbàlọ́wà ló. Bàjẹ́ kò rí kan ló bá wà tí ọ̀ fẹ́ kò rí kan ló dá wà. So pẹ̀lú Kùránì láti rẹ̀ tó kàmá sí ìṣẹ́. Ìgbàjọ́ bá ti náà ọ̀rọ̀ mí pẹ̀lú ẹ̀. Ààrẹ ti ṣe tó ti wá fún ọ̀sẹ̀ tó yẹ sí ìlú àbí ìrọ̀lẹ́ tó ti kéde eléyìí ní onígbà àbí eléyìí náà ní eléyìí náà ní. Àbí wà ní àwọn ará pé orí Kùránì rẹ̀ pọ̀ jù. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n yẹ àwọn àlọ́ àkọ́kọ́ náà rẹ̀. Ìgbà wọ́n ti àfihàn ní náà ti kọ̀ Wọ́n bẹ̀rẹ̀ nípa pé àwọn ọ̀fẹ́ àgbẹ̀mọ́ ọmọ ìgbìmọ̀. Ọlára táàmù táàmù ọlọ́wọ́ àtàmà àfáà orílẹ̀-èdè ọmọ wọn. Abẹ́wẹ́ àgbẹ̀mọ́ ọmọ ìgbìmọ̀. Àwọn ọ̀fẹ́ ìgbìmọ̀ Bẹ́ẹ̀ máa bá ìlú. Ẹ máa bá ìlú ẹ̀rọ. Lọ́ra ìgbẹ̀rẹ̀ àgbẹ̀mọ́ ìgbìmọ̀. Ìgbà ẹgbẹ̀rẹ̀ gbàgbé nínú ẹ̀mọ̀ bá ìlú ẹ̀sìn pamọ́ ni. Wọ́n náà ń gbà àwọn ọmọ bá ìlú ẹ̀rọ Tó bẹ̀rẹ̀ nípa àwùjọ àwùjọ ìlú ní àsìkò olóòkù wípé báwo la fẹ́ sọ̀rọ̀ nípa àwọn sẹ́ńtà wà. Kí a máa ń gbà á kúrò ní àyíká àwọn sẹ́ńtà lórí àwọn àwọn kan sọ nígbà àgbàdo àwọn àgbàdo lẹ́nu àwọn ìlú àwọn èèyàn ti lọ àbẹ́bí ti bá ti ń jẹ tó máa ń gbọ́ mi mú dáná mi lórí ìlú mú dáná àwọn ọ̀dọ́ àwọn bá ń jẹ̀lé àbẹ́bí ní àbẹ́bí ti ní ọmọ rẹ̀ ti dáwà sí wọn. kò sí pé wọ́n ní àbẹ́bí ọ̀rọ̀ kẹ̀kẹ́ àbẹ̀ sọ pé wọ́n máa ń dára wọn. àbẹ́bí wọn bá bí ẹ̀yìn ti náà lọ́rọ̀ máa ń fẹ́ fún àwọn ọmọdé àwọn. àwọn méjèèjì náà wọ́n dẹ̀ pamọ́ wọ́n ní àkọ́ ọ̀hún. Sọ àkọ́ ọ̀hún. فأخذهم ولقد أرسلنا نوحا لقرآن يصوم بذنبه فأخذ بالله Àkọ́kù ìlú lọ́mọ kú dáhùn wálé lọ́wọ́ lórí kàgbà mọ̀ ní pé ìbò náà kú ìbò náà lọ́wọ́. Lọ́wọ́ lórí ẹgbẹ́ ó jẹ́ bá dáhùn ìlú ọ̀pọ̀. Lọ́wọ́ àti ẹ̀yọ́ wọ́n lè sọ bá sí ìrẹ̀lẹ́ à olùbá sínú olùbá olùbá sínú ní á olùbá sínú ní á sọ wọ́n lọ sọ́jà ìṣẹ́lẹ̀ ní á wọ́n àfọwọ́kú sílọ wọ́n ìlà áàdì àfọwọ́kú kùdà àfọwọ́ yẹn lọ́wọ́ adé Náà, náà fẹ́ sí ìkan. Àwọn ìṣúná bí wọ́n ń lọ àwọn ọmọ ìlú. Náà lẹ́wọ̀n gbà náà, ọ̀nà ìgbé, wọ́n bèèrè nípa àdúrà, ìyá jẹ́ ọjọ́ àdúrà ìparí àgbọ̀n ààrùn. Wọ́n jẹ́ nìkan méjì nílẹ̀ ìgbésẹ̀ ni a ti lò àti ẹni ìdí ẹ̀yọ̀dẹ̀ ìfọ̀lẹ́pọ̀ kíkẹ́ àti rẹ̀ àìmọ́gbẹ́rẹ́ agbára iṣẹ́ kan fún rẹ̀ ìdí ìyàwó àwọn ìfọ̀lẹ́pọ̀ ìdíkà iṣẹ́ àfúrẹ̀ ìdí ìyàwó Mọ́tàlá tó mọ̀ sí pé ní ọ̀rọ̀ àwọn tẹ́kẹ́ àwọn àfáà wa, tẹ́kẹ́ àwọn ṣe ìlú Brazil.

tó mọ̀ pé tó tó bá ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Nínú ìdílé aláwọ̀ tàbí ṣe tó láwọn àbẹ̀rẹ̀ ọ̀tà ìjọba àwọn ọmọ ọ̀tà òṣìṣẹ́ ti gbọ́dọ̀ àyẹ̀wò jẹ́rẹ́ ó ti wà jẹ́rẹ́ pẹ̀lú ètò ọ̀tà ní àwọn àpá àti máa ń ta ọ̀hún. Òṣìṣẹ́ kí àwọn àpá àmọ́ ti sábà ní ìlú tó wá ní àwọn àpá àti àwọn láti ẹ̀ láwọn àwọn ọ̀dọ́ tó ti àpá àti ó ti àpá àti òun òbí ìgbèròpin ìgbàlódé ti jẹ́ àti ilé-iṣẹ́ tí ó àìṣẹ́ ìṣẹ̀lọ́gbọ̀ àti Táàrẹ̀ ilé-iṣẹ́ ìṣẹ̀lọ́gbọ̀ àwọn ìṣẹ́jẹ́ àwọn tí ó àwọn sọ̀rọ̀ àwọn àwọn àtọ̀kọ̀ àwọn ìṣẹ́ àkà àwọn àtọ̀kọ̀ ìṣàkà lẹ́yìn ìkọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti. Wọ́n pẹ̀lú. Òṣìṣẹ́ àkà lẹ́yìn ìkọ̀rọ̀ àti ọlọ́gbà lẹ́yìn tí àwọn sàhábà ń dá àwọn wípé wọ́n ka kọ̀ọ̀rọ̀ àyíká fún wọn lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ láàrin sẹ́kùn ní àwọn pàṣípààrọ̀ àwọn pàṣípààrọ̀ láàrin kí ló kà sí i lọ́wọ́ pàṣípààrọ̀ lọ́kàrà bẹ́ẹ̀ pẹ̀lú títí àdúrà yìí jẹ́ nǹkan tó wà lọ́dọ̀ ẹgbẹ́ ọlọ́run kàkùrà àyíká àwọn àgbẹ̀ká. lọ́kàrà bẹ́ẹ̀ wọ́n ti kàkà fún mi àdúrà mi ìgbé ọ̀rẹ́ká bí

àrẹ́mì àwọn pẹ̀lú ẹ̀sẹ̀ẹ̀dì owó láwọn nígbà tí wọ́n lé nínú ọ̀dọ̀ wa ní us wa pẹ̀lú ní àárín oríṣẹ́ lọ́wọ́ náà ẹ̀rù bá lọ́wọ́ ìgbà wọn bí ìgbọ̀wọ́ sí ìgbà tí wọ́n lọ́wọ́ fọ́ ẹ̀gbọ́n àwọn òṣèlú àti ìjáwà Òyìnbúlò fún ọ̀rọ̀ bí jẹ́ lóṣù àjẹ́jì lórí jẹ́ kó búrẹ́kì. ní bá náà lóṣù àwọn òṣèlú lórí lóṣù àyè ní ká máa fi yóò àwọn tó ń sí ní ẹwọ́ wọ́n dá àbùkù wọ́n Não também dá me marca agora que está tão muito bem, né? Então tem vai para o do sofrer. Para o que deu bem. Pegar o cara do passado, não é cara do nosso entendimento. Ali já acabou a minha obra mais que o estamos. O caso mais Não, agora não, não pode fazer isso Então vai gerar o lobby. No jẹ́ pé àgbà àtàdúgbò àwọn ọmọ ọjà náà nìyẹn sọ́dọ̀ tó ṣe alẹ́ ńlá nínú ìgbà yẹn sábà ṣẹ́kù nínú ìgbà jẹ́ pé ọ̀hún náà máa sọ pé yé àwọn ọkùnrin ọ̀gá ìnáwó ìgbà àbí ní pé àwọn ọkùnrin oṣù rẹ̀ ọlọ́kà wọn. wọ́n tó bá jẹ́ ilé bu

iṣẹ́ yóò ṣe náà ní wípé oúnjẹ ìjọba wọ́n jù bẹ́ẹ̀ sí ìlú ọ̀rọ̀ kan. Sọ kéèyàn wá fi ra ìkóbi sí ìlú ọ̀rọ̀ tó ṣe ìgbà ìkóbi ló bá ara wọn. Òkè ọ̀rọ̀ ta oúnjẹ àbí kéèyàn ó ti ń ṣe bá ìbàdàn ni mo ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ Lọ́wọ́ àrọ̀ta àìsí, wà ní mo fẹ́ gbàgbà. Pero yo no la ni siquiera es bata. Como la vez con Dios. No, le que ir al grupo. Él da mi al. Ahí tú vas. No, no. Tú vas a ver cómo va a ọmọ ẹgbẹ́ wípé tó bá kọ àdìsí tí ó wọlé fún màláìkà òun kọjá tó àdìgbò rẹ̀ ló fi lè lò. Náà wọ́n tó bá ẹgbẹ́ màláìkà wọn kọjá ká máa tàdúrà. Ìmàláìkà tó kọjá ló jẹ́ ìṣe ti ní ilẹ̀. Ìmàláìkà tó gbàdúrà ní ilẹ̀. Ìmàláìkà tó gbàdúrà ní ilẹ̀. Màláìkà tó gbàdúrà ní ilẹ̀. Ṣùgbọ́n ṣùgbọ́n bí ẹ̀jẹ̀ ní ọkọ̀ ilé àwọn ọ̀dọ́ Màláìkà tó ń gbé nínú ọ̀nà ìgbà òyàtọ̀ àwọn ilé ìmọ̀láyà wà kọjá ìlú ẹ̀ lọ́wọ́ wọn kí kó àjẹmí àti tó àti ìjọmọ́ wa ọlọ́dẹ ẹ̀ẹ́dọ́gba sọ̀gbọ́n ọlọ́dẹ yìí náà ẹ̀ẹ́dọ́gba sọ̀gbọ́n kì í kà lórí àti ìjọba àhálà àti ìjọba ìjọba kú pé ó lè dé ìjọba ìjọba ìjọba ìrìnàjò sọ láì láti bẹ̀rẹ̀ ìfúláṣọ́ọ̀lù nípa wípé ọ́sàdúwà lórí wípé àwọn tí wọ́n sáájú lọ wọ́n jẹ́ ẹni ìtọ́jọ́ wípé gíga wọn ó dínkù gíga ọ́sàdúwà rẹ̀ gíga wọn ó dínkù wípé wọ́n bá di tìwọ́n mọ́rọ̀ kan wá àwọn afáàmọ́ sí ọ̀rọ̀ yẹn wípé àwọn èèyàn kan wà tọ́lọ́wọ́ bá já wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìyàwó nígbà tó wà jù jù wọ́n má ti ti kàwọn nípa àwọn ìyàtọ̀ ìmọ̀ sí wọ́n wá aṣọ bí wọ́n ti dákó bí ọjọ́ wà gáyé tí wọ́n gbàjú wá lọ́wọ́ lọ. lọ́rọ̀ ọ̀rẹ́ ẹni kẹ́kọ̀ọ́ wò ní dájú o àwọn ọmọ. sókè ní ìdúrà ẹ̀yọ pẹ̀lú dájú sí ní ọ̀rọ̀ àádámà. gbogbo ẹjọ́ wọn fẹ́ máa wà lẹ́yìn àádámà wọ́n máa wá ní ẹ̀sìn. ṣùgbọ́n lójú bá tọ́jú bá ọlọ́run ọba wa àwọn káwà tó máa kú àwọn káwà tó máa tẹ́gbẹ́ lọ ó máa ga òjú ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ wípé bẹ́ẹ̀ bá ń bí ìkù yẹn àwọn ọmọ orí pé àwọn ọ̀gá wa gbogbo kílẹ̀ ní ìtura àwọn káwà fún òní kájú ádámà lọ òní àwọn ẹni bí lọ òní ọmọ àjẹ àwọn ẹni mọ àwọn orí jẹ àwọn èèyàn ní òun lọ́wọ́ ọ̀gá jù pé àwọn èèyàn kúndùn bọ́ọ̀ lé nínú ọwọ́ ọ̀gá tẹ̀lé ọmọ Lọ́jọ́ mi wọ̀n fún ìdámọ̀ ọmọ ilẹ̀ ìlú. Rárá, wọn ò ní dájú kí ni ó àádámà náà. Tó kílẹ̀ ní ìlú rẹ̀. Tó láyé táwọn nígbà àwọn ọ̀dọ́gà mi, àádọ́gà mi, ẹgbẹ́ ọdún ní lọ́gà mi, àbẹ́kọ̀ọ́ ni, tó ń gbà àwọn ọ̀dọ́gà jù lọ níwájú. Ó ń gbé àwùjọ ọ̀dọ́ láyé, àwọn ilé ẹnìkan kan ò ní dájú àdámà ìjábà tó kẹ́ ẹ̀ Nígbà gbà náà ọ̀gá ìgbẹ́ ọgbẹ́rẹ́ ṣe é ṣòro nípa pé ẹni tí ò fi sí ọ̀rọ̀ tí ò fi gbá ọ̀rọ̀ tó lè jẹ́ ẹni tí yóò jẹ́ kó lọ́pọ̀ lọ́pọ̀. Ká bá ti bí àmúlẹ̀ ti fi sí ọ̀rọ̀ rárá ìgbìyànjú. Wọ́n àpò máa gbà. Lọ́pàá ti rárá kí ni ó Ọlá fún wọn ní kí ọkọ̀ wọn bẹ̀rẹ̀. Láti ṣe ọmọ ẹgbẹ̀rún jẹ́ tìbí ní orí tó wà nínú. Ìgbà àmì ìdílé jẹ́ náà. Sọ àmì ìdílé náà. Bàbá ti rọ̀ fún láti náà. Ìdílé ti ní àwọn ìdílé. Àlọ́gbọ́n bí bàbá yẹn jẹ́ ẹ̀kọ́ létí lọ́kọ̀. Ìgbà àmì ìdílé náà ìyá náà. Tó ọ̀nà náà kàrẹ́ nípa ìdílé náà. Àwọn àṣọ ìlànà. Yàrá àmì ìdílé. Àbíyá سبحانك اللهم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك